Ẹ̀yin ará ilé èwo lẹ ṣe? Ṣé àlàáfíà ni mo bá yín gbogbo lé ń kọ́? Gist tèní wọ́n ní Kábíyèsí sọ fún àwọn ọmọ wípé ó tó gẹ́ o, wípé ó tó gẹ́. Pẹ̀lú bí ó ṣe sí secret nínú palace àwọn, wípé kò sí nǹkan tó ṣẹlẹ̀ nínú palace yẹn, wípé ṣe ni àwọn olórí yìí wọ́n máa lọ gbé fún blogger, wípé every time ni gbogbo ọ̀rọ̀ palace ló ń bọ́ síta wọ́n ní kábíyèsí ní enough is enough ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré o tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní ìtẹ̀yìn darapọ̀ mọ́ channel mi Mashola Gist èmi ọmọ yín mo dúpẹ́ ní ọwọ́ yín fún àdúrótì lórí channel mi gbogbo lẹ́ńkọ́ àlàáfà ni mo bá yín orúkọ mi ọmọṣọlá mo máa ń sọ yorùbá lórí channel mi mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist politics àti gbogbo nǹkan tó ń lọ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa nàìjíríà ẹ̀yin èèyàn lé tẹ́ ẹ̀ bá ti subscribe ẹ̀ subscribe ṣùgbọ́n nǹkan tó ṣe pàtàkì ó ní that notification bell tẹ́ bá ti tẹ̀ gbogbo ìgbà tí ti post ẹni gist gbogbo ẹ̀ lẹ́ máa rí ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú gbogbo yín o òkè òkè lọ́lá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé èmi ọmọ yín ni o màṣàlá gbèsè tá a gbọ́ lẹ́yìn wọ́n ní kábíyèsí pé gbogbo àwọn olórí wọn ni wọ́n sọ̀rọ̀ wípé enough is enough o wípé gbogbo ọ̀rọ̀ táwọn ń gbọ́ tó jẹ́ pé nǹkan tó bá ti ṣẹlẹ̀ ní palace àwọn ti gbọ́ nǹkan tó bá ti ṣẹlẹ̀ ní palace àwọn ti gbọ́ kábíyèsí ni ó tó gẹ́ o wípé àwọn ò ní tọlọrẹ́ẹ̀tì gbogbo irú ìwọ̀n àbáyẹn mọ́ wípé àwọn olórí yìí àwọn ni wọ́n ń gbé ọ̀rọ̀ lọ fún àwọn blọ́gà níta wípé ṣé àwọn blọ́gà ń báwọn gbénu pálásì wípé báwo ni àwọn olo báwo ni àwọn blọ́gà ṣe mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní pálásì àwọn wọ́n ní ọ̀rọ̀ Queen Naomi bí wọ́n ṣe lọ sí ehm, Singapore wọ́n ní wọ́n try possible best wọn láti má jẹ́ kí àwọn èèyàn mọ̀ nípa even gan àwọn olórin yìí wọ́n ní bí ìgbà tó jẹ́ pé wọ́n ní bí ìgbà tó jẹ́ pé àwọn olórí yìí wọ́n ń lẹ̀ mọ́gìrì ni wọ́n ní bí àwọn olórí yìí ṣe gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n ní kàyéfì ló jẹ́ fáwọn. bí a ṣe gbọ́ o wọ́n ní gbogbo ọ̀rọ̀ pálàsì pátápátá gbogbo ẹ̀yìn àwọn olórí yìí ni wọ́n ń gbé kiri fún àwọn blọ́gà àfi kọ́lọ́hún gbà wọ́n nínú pálásì wọ́n láwọn olórí wọn ní gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ pátápátá ni àwọn ènìyàn mọ̀ kábíyèsí ní inú àwọn ò dẹ̀ dùn sí gbogbo ìwà tí wọ́n ń wù yìí wípé ìwà tí wọ́n wù yìí wípé ó ti sú àwọn pátápátá wọ́n nítorí ẹ̀ ní kábíyèsí fi pe mítìnì yìí pẹ̀lú wọn wọ́n fi sọ ọ̀rọ̀ inú wọn jáde wípé àwọn gangan àwọn ni epo ẹdá tí wọ́n ń dá ìdàkúdà sílẹ̀ ẹ̀yin èèyàn lé kì í ṣe nǹkan kékeré rárá. kábíyèsí ni kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan náà ń gbé lọ sórí social media báwọn owó kọ́ lásán social media ti gbọ́ wọ́n ní sáwọn nìkan ni ọba àkọ́kọ́ tó máa fẹ́ ìyàwó mẹ́fà ni wọ́n ní kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ kò lè stay nu palace àwọn àfikọ́ máa gbé kiri wọ́n ní ọ̀rọ̀ àwọn olórí yìí pé ó kù díẹ̀ káàtó wípé ṣe ló dàbí ìgbà tó yẹ pé bọ́ ń sùn lórí social media bọ́ ń jẹun lórí social media ni bọ́ ń wẹ̀ lórí social media ni wọ́n ní kò sí nǹkan tó máa ń ṣe láyè wọ́n ní social media máa gbọ́ ṣáá ni wọ́n ní wọ́n wọ́n ń ṣe gbogbo àwọn èyí láti bring wàhálà sínú palace àwọn wọ́n ní inú wọn dẹ̀ ń dùn pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n ní kò sí secret nínú palace àwọn wọ́n ní gbogbo ayé ti gbọ́ ah ah wọ́n ní ó kọ àwọn lóminú o wọ́n ní it's getting too much embarrassing pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace àwọn pé tí àwọn ti kún wípé kí ló dé kí làwọn tó fẹ́ ṣe sọ́rọ̀ wọn ẹ̀yin èèyàn lè no be small ten o kì í ṣe nǹkan kékeré rárá wọ́n ní ṣe bó yẹ kí àwọn gbogbo secret àwọn dúró sínú palace àwọn wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn àwọn náà ń gbé gbogbo ẹ̀ jáde àwọn náà ń gbé gbogbo ẹ̀ lọ any small thing wọ́n ti gbé lọ any small thing wọ́n ti gbé lọ wọ́n ní àwọn òde lè continue káwọn máa káwọn máa go through gbogbo ru problem bá pé enough is enough fáwọn wípé táwọn bá dẹ̀ sọ nǹkan wọ́n á máa ní àwọn òṣèwò àwọn òṣèwò wọ́n ní ta ló wá ń ṣe é wọ́n ní ta ló ń ṣe é wọ́n ní ta ló ń bá wọn gbénu palace tí ò bá ṣe àwọn èèyàn lé kó ń ṣe nǹkan kékeré o kábíyèsí ni wọ́n mọ̀ pé àwọn fẹ́ràn obìnrin wọ́n ti àwọn sí polygamy wọ́n wá ti àwọn sí polygamy tán wọ́n wá bẹ̀rẹ̀ ẹjọ́ wọ́n bẹ̀rẹ̀ àròyé tó jẹ́ pé àwọn ò lè sọ fún wọn pé stop kan stop wọ́n ní wàá lọ máa sanwó fún blogger láti máa ba orúkọ àwọn jẹ́ wọ́n ní Travel tí Queen Naomi travel yìí wọ́n ní àwọn hide ọ̀rọ̀ yìí títí títí tí wọ́n ní ṣe ló dàbí ìgbà tó ń lẹ etí mọ́gèrè báyìí wọ́n ní gbogbo nǹkan táwọn bá sọ wọ́n ní gbogbo ayé ti gbọ́ wọ́n láwọn ò lè sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ nu ilé àwọn àwọn ò lè sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ nu yàrá àwọn wọ́n láwọn olórí ti gbọ́ wọ́n ní wéréwéré wọ́n ti gbé síta ó dorí social media wọ́n ní àwọn ti wà tired àwọn ò dẹ̀ lè máa hide àwọn ò lè máa hide àwọn ò dẹ̀ lè máa jẹ́ kán spy am wọ́n ní so ìdí ẹ̀ ní táwọn fi ní enough is enough kó ní kálukú jókòó ara ẹ̀ jẹ́ kó jókòó ara ẹ̀ jẹ́ síbi táwọn bá fẹ́ wọn sí wọ́n láwọn ò lè jẹ́ kán wá pa wọ́n láìpẹ́ ọjọ́ wọ́n láwọn ò lè jẹ́ kán pa wọ́n láìpẹ́ ọjọ́ ipe kan lọ wá ilé kan dúró sílé táwọn bá fi wọ́n sí. Si ipe they can never be together pé they cannot ipe enough is enough ah wọ́n nínú bí kábíyèsí gan allegedly bá ṣe gbọ́ o wọ́n nínú bí kábíyèsí gan pé kí ló dé kò sí nǹkan táwọn máa ń sọ nu palace àwọn agbogbo gbogbo nàìjíríà ti gbọ́ wọ́n láwọn dẹ̀ ló ń sanwó fáwọn blogger wọ́n láwọn ló ń sanwó fáwọn blogger wọ́n ni kò ṣẹ̀yìn àwọn olórí wọ́n ní gbogbo wọn ló ní blọ́gà tó ń share secret pẹ̀lú tó ń sanwó fún wọ́n ní next time punishment ni o wọ́n ní next time anybody tí irú nǹkan báyìí bá ṣe mọ́ lọ́wọ́ wọ́n ní punishment ni wọ́n láwọn ti dákẹ́ jù fún un wọ́n láwọn ti dákẹ́ jù fún un ọ̀rọ̀ yìí bí kábíyèsí gan nínú o ẹ̀yin aráalé ẹ̀ dẹ̀ mọ̀ pé bàbá ṣe gbọ́ la máa gbé wá fún yín so wọ́n ti sọ fún wọn kán lọ ra lé àwọn tí wọ́n bá ti ra kán move out kúrò ní palace àwọn ò ní sọ jù yìí lọ wọ́n lọ́rọ̀ kékeré báyìí wọ́n ní wọ́n máa fata sí wọ́n máa fi epo sí wọ́n máa fi iyọ̀ sí ni wọ́n á make a very sweet wọ́n máa wọ́n lọ́rọ̀ tó bá dáa wọ́n wọ́n máa make a bad ni ah wọ́n láwọn ń bá àwọn èèyàn gbénú palace àwọn ń bá àwọn èèyàn gbénú palace wọ́n ní so wọ́n ní kó lọ wálé o wọ́n ní no no no no enough is enough ẹ̀yin èèyàn lé bá a ṣe gbọ́ ní o ògbé tí tó ń gbọ́ mi òkè òkè lọ́wọ́ yẹn á máa lọ wọn yóò ní lọ ìsàlẹ̀ láéláé please share this video like and subscribe god bless you all.